nígbà tí ẹ̀mí ọ̀run darapọ̀ mọ́ ẹ̀mí mímọ́ darapọ̀ mọ́ wa ẹ̀mí mímọ́ darapọ̀ mọ́ wa a fẹ́ rí ọ bó ṣe tó a fẹ́ rí ọ bó ṣe fẹ̀ tó a fẹ́ rí ọ bó ṣe lágbára tó nínú àpéjọpọ̀ ti alẹ́ yìí ẹ̀mí mímọ́ darapọ̀ mọ́ gbogbo ọkàn tó ti dé àti àwọn tó ń bọ̀ lọ́nà tí ó tún darapọ̀ mọ́ sáà ẹ̀mí mímọ́ má lọ lọ́wọ́ òfin ayérayé má jà lọ lọ́rọ̀ òfò ayérayé má jà lọ lọ́wọ́ òfò jí a rí ọwọ́ àdúrà jí a rí ìyanu gbà kí ayọ̀ wa kókó kí ogun wa kó wọlẹ̀ kí ẹ̀rí tayé wa bẹ̀rẹ̀ àṣẹ ọ̀run gùn ó ti rí bẹ́ẹ̀ o jésù olúwa wa mọ́mí dáàdi bá ti wọlé ẹ̀jẹ̀ àmọ́ ṣíà. is great. We is I will. see the Lord is good. Come and see the Lord is good. There is nothing he cannot do. Come and see the Lord is good. Everybody. Ọlọ́run. Let's begin to appreciate God. Let's begin to thank Him. God is worthy to be praised. He's worthy, He's worthy, He's worthy. Appreciate God. Appreciate God for another great grace. Ọlọ́run ò to ẹjẹ́ our lọ́wọ́ bàbá yẹn. Ẹjẹ́ to lọ́wọ́ our ọjọ́. ẹ jẹ́ àdúgbò lọ́wọ́ èmìrì tí jẹ́ èmìrì ọlọ́run tó mú wa rí àkókò mìíràn ọlọ́run tó pa wá mọ́ òní ọjọ́ keje oṣù keje ọlọ́run á gbé yín ga ọlọ́run á gbé yín ga ọlọ́run á gbé yín ga àti irú irú ọjọ́ báyìí kẹ́yìn olúwo ṣe jésù olúwa wa ẹ jẹ́ àdúgbò pé olúwo ṣeun ẹkún tó ń lọ nígboro òjò wọlé mi àdúrà. ṣe o gbogbo ẹkún tó ń lọ nígboro gbogbo ẹkún tí sàtánì ń pín nígboro bàbá ẹ̀jẹ̀ ó wọlé mi ẹ̀jẹ̀ ó wọnú ẹbí mi ayérayé ṣe o ọba àwọn ọba ṣe ẹkún ìgboro ìyálé mi ẹkún ìgboro ìyá ọ̀dẹ̀dẹ̀ mi appreciate God appreciate God appreciate God appreciate God you do not have any reason to cry you do not have any reason to mourn malabo ṣe tẹkẹtẹkẹtẹkẹtẹ liga bàbà bàbà ezokoto libo ṣe dẹrẹ mazukata. ayálàbọ̀ olúwa ṣe olúwa ṣe olúwa ṣe olúwa ṣe olúwa ṣe bàbá ṣe bàbá ṣe òjò yálé mi ẹkú ìgboro òjò yálé mi òjò òjò bá ẹkú sùn lónìí òjò bá ẹkú jí ayérayé ṣe ọba àwọn ọba ẹjẹ àdúpẹ́ orí ọ̀fẹ́ èyí tá a jẹ ọlá rẹ̀ lójoojúmọ́ bí ọlọ́run ó ṣe kógo dé bá mi ó ní ẹ wá olúwa nígbà tí ẹ lè rí ẹ pè é nígbà tó wà lótòsí ẹ ní olúwa jẹ́ ẹ rí ọmọ ṣe tó lálẹ́ yìí nínú ayé mi nínú ilé mi ó yá àdúrà olúwa jẹ́. jésù ayérayé ó yá yá yá yá yá yá yá ẹ fi tara gbà olúwa ẹ gbàdúrà ẹ gbàdúrà ẹ gbàdúrà ẹ gbàdúrà ẹ gbàdúrà ẹ tara gbàdúrà olúwa jẹ́ rí ọmọ ṣe tó ayérayé ní àṣálẹ́ yẹn a ní olúwa mo tún ti dé mo tún ti dé bàbá olúwa jẹ́ rí ọmọ ṣe tó ẹ̀mí mímọ́ ẹ̀mí mímọ́ ẹ̀mí mímọ́ láìlì ayé mi kọjá fi àánú bí ayé mi wò bó ti máa fi àánú bí ayé wọn wò ẹni olúwa fi àánú bí ayé mi wò ó yọ yọ yọ yọ yọ yọ yọ yọ yọ yọ yọ ẹ fi tọ́lọ́gbà olúwa jẹ́ rí ọ ẹni olúwa fi àánú bí ayé mi wò olúwa fi àánú bí ayé mi wò ah jésù olúwa wa ẹ pé jésù mọ́ mi a ní ìwò tó ń bẹ láyé mi tó ń ju ẹ̀rí dànù tó ń ju àdúrà dànù tó ń ju ire gbogbo dànù téèyàn fi ń lọ bí àdúrà tí òun fi rẹ́sù àdúrà ẹni olúwa fi agbára rẹ di óyá. olúwa ní ìwò wà lára àwọn kan olúwa ní ìwò wà lára àwọn kan màmá yìí gbàdúrà ìwò tó ń bẹ lára mi tó ń ju àdúrà open your mouth and pray every satanic hole every evil hole every satanic hole every evil hole every satanic hole that is. Look at my brother. Oh God. Oh God. Oh God. Oh God. Oh God. Oh God. Cover it all. Cover it all. Ìwọ tó ń bẹ láyé mi. Ìwọ tó ń bẹ láyé mi tó ń jó èso àdúrà dànù. Ó ó yọ yọ yọ yọ. Jésù Olúwa wa. Lórí ẹgbàdúrà. Ìwọ tó ń bẹ lọ́wọ́ mi tó ń ju ọ̀rọ̀ dànù. Ìwọ tó ń bẹ lọ́wọ́ mi tó ń jo ìbùkún dànù ẹni olúwa fi ẹ̀jẹ̀ rẹ di lónìí. Fear ẹ̀jẹ̀ fear dé fear ẹ̀jẹ̀ fear dé fi ẹ̀jẹ̀ rẹ dé fi ẹ̀jẹ̀ rẹ dé ìwọ ọwọ́ mi tó ń jó ìbùkún dànù tó ń jó eré dànù tí a yóò lè fojú lọ́sọ̀ rí bàbá olùwàdìbà olùwàdìbà olùwàdìbà every pocket hole every pocket hole even pocket hole in my heart let the blood of Jesus seal it up in the name of Jesus olùwà fi ẹ̀jẹ̀ olúwa fi ẹ̀jẹ̀ rẹ dín ihò tá a gbé sí mi lọ́wọ́ tí ò jẹ́ kó go dúró tí ò jẹ́ kó ohun rere dúró olúwa fi ẹ̀jẹ̀ rẹ dín pa fi ẹ̀jẹ̀ rẹ dín fi ẹ̀jẹ̀ rẹ dín fi ẹ̀jẹ̀ rẹ dín fi ẹ̀jẹ̀ rẹ dín pa open your mouth and prayer very well pray it very well ó jáwó jáwó jáwó jáwó jáwó jáwó jáwó olúwa fi ẹ̀jẹ̀ rẹ dín pa ní okùn ọwọ́ mi ẹni bàbá dìbà olúwa dìbà fi ẹ̀jẹ̀ rẹ dìbà ìwò tó ń bẹ lọ́wọ́ mi èyí tó ń jo ire dànù ìwò tó ń bẹ lọ́wọ́ mi èyí tó ń ju ẹ̀rí dànù ìwò tó ń bẹ lọ́wọ́ mi èyí tó ń bu ògo dànù ẹni olúwa fi ẹ̀jẹ̀ rẹ dì olúwa fi ẹ̀jẹ̀ rẹ dì olúwa fi ẹ̀jẹ̀ rẹ dìbà olúwa fi ẹ̀jẹ̀ rẹ dìbà olúwa fi ẹ̀jẹ̀ rẹ dìbà olúwa fi ẹ̀jẹ̀ rẹ dìbà olúwa fi ẹ̀jẹ̀ rẹ dìbà ìwọ ọwọ́ mẹ́ èyí tó ń ju ọrọ̀ dànù ẹni olúwa fi ẹ̀jẹ̀ dẹ́bí pa olúwa fi ẹ̀jẹ̀ dẹ́bí pa ìwọ tó ń bẹ lọ́wọ́ mẹ́ ẹ fi tẹ́lá gbà á jésù olúwa wa ẹ pé jésù ohunkóhun tá a sọ sínú afẹ́fẹ́ pé mi ò ní rí ìbùkún gbà ohunkóhun tá a sọ sínú afẹ́fẹ́ pé àníri ò ní kàn mẹ́ ẹni olúwa fi lọ́rùn dànù ó yẹ kó. ṣe bí mo ṣe gbàdúrà tó ah, bàbá olúwa fọ́ dànù olúwa fọ́ dànù olúwa fọ́ dànù olúwa fọ́ dànù ẹ jésù olúwa wa ẹ jẹ́ pé jésù àwọn bàbá gbàdúrà kan lánàá mọ́mì mo fẹ́ ká tún àdúrà yẹn gbà torí ọ̀pọ̀ tó wà nínú òṣì lónìí mọ́mì ogun tó kó wọn wọnú òṣì nìyẹn mọ́mì kí ni àdúrà yẹn ọ̀rọ̀ tó tẹnu mi jáde there is a way we speak in this kingdom ma there is a way we speak in this kingdom sa ẹ pé jésù ẹni gbogbo gbólóhùn òṣì tí mo ti sọ jáde. gbogbo gbólóhùn òṣì tí mo sọ jáde. gbogbo gbólóhùn òṣì tó tẹnu mi jáde. gbogbo gbólóhùn òṣì tó tẹnu mi jáde. tó tò mí mọ́ àárín àwọn ọlọ́ṣì. tó tò mí mọ́ àárín àwọn ọlọ́ṣì. ẹni mo jáde. ó rà mí. jésù tí ah, mo ti fi ṣáàrà mi lọ́gbọ́ àbọ̀ bá mọ yẹn jìnnà there is power in your word there is power in your word a ah, ó ní ikú àti ìyè ló ń bẹ nínú ọ̀rọ̀ it is either you live with your tongue or you die with your tongue jésù olúwa wa àdúrà yẹn ò yé wa mọ́mí there is power of life and death in our tongue. What are you saying? What are the utterances that is coming on our mouth? What are the things we are speaking into our life? What are the utterances that are coming out of our mouth? Mommy, daddy, you are what you say. God said it and he saw it. He said it and he saw it in the book of Genesis, chapter 1 ó bíbélì sọ pé ohun gbogbo tí ọlọ́run sì sọ ó sì rí mú mi kí lèmi àti yín náà sọ sínú ayé wa à ìlú yìí le ẹkọ́nọ́mì ìlú yìí ò dáa ṣé mi náà lé àwọn olówó count yourself among them àwa olówó we are product of what we are saying we are going to see what we are uttering kí lohun tá a sọ ọ̀pọ̀lọpọ̀ ló ti ṣára rẹ̀ lọ́gbẹ́ nípa òde tó ń tẹnu wa jáde my body is sick no can i see her baby no declare what you want to see declare what god our god has said Mommy, ẹ pé jésù àní gbogbo ọ̀rọ̀ òṣì àná gbogbo ọ̀rọ̀ òṣì òní gbogbo ọ̀rọ̀ tó ẹjọ́ ẹgbàá màmá àwọn èdè burúkú tó ń tẹnu mi jáde tí mo fi ń ṣàrà mi lọ́gbẹ́ ẹni ọlọ́run máa ń jẹ̀mọ́ ọjọ́ pẹ́ fi ẹ̀jẹ̀ rẹ wẹ̀ dànù olúwa fi ẹ̀jẹ̀ rẹ wẹ̀ dànù olúwa fi ẹ̀jẹ̀ rẹ wẹ̀ dànù. ogun àwọn ọ̀rọ̀ tí mo ti fi ṣára mi lọ́gbọ́ ẹ i cannot be well i am sick no the bible say let the weak says i have strong. Let the weak say, I am strong. Let the weak say, I am strong. Let the weak say, I am strong. Ẹgbà àwọn ọ̀rọ̀ tí mo tún fi ṣára mi lọ́wọ́. À àwọn ọ̀rọ̀ òdì tí ìyá mi fi ṣá mi lọ́wọ́. Tí ìran mi fi ṣá mi lọ́wọ́. Olúwa wẹ̀ dànù lórí tèmi. Olúwa wẹ̀ dànù lórí tèmi. Lórí èmi àti ìran mi. Ẹni olúwa wẹ̀ dànù. Olúwa wẹ̀ dànù. olúwa wẹ̀ dànù olúwa wẹ̀ dànù olúwa wẹ̀ dànù olúwa. láyé ẹni èmi rèé Baba said something yesterday he gave us one prayer point and I want us to repeat it wọ́n gbàdúrà kan fún wa lánàá mọ́mì mo dẹ̀ fẹ́ ká gbà á wọ́n ní olúwa fún mi ní ọ̀rọ̀ tí mo máa máa fi jèrè ọkàn part of the weapon of evangelism don't let us deceive ourselves is wealth ẹni tó nílò owó tó ń sọ̀rọ̀ jésù fún at that moment meet his physical need then preach about jesus but if you don't have how will you do that somebody needed to send their child to school at the moment you want to gain their audience they need their immediate needs to be met hallelujah, hallelujah. mommy let us pray ẹ pé jésù ah olúwa fún mi ní ọ̀rọ̀ tí màá máa fi jèrè ọkàn. olúwa fún mi ní ọ̀rọ̀ tí màá fi jèrè ọkàn. mú mi I said something many things we look up to government for do you know we can also be in our community government will not do everything for us you and I as an individual as somebody who has business we can reach back to our community. You can't wait on government to supply everything. Don't let us deceive ourselves, both home and even in the Western world. How are the riches given back to community? You see some organization that they are making more profit. Mommy, what they do, I want igba returns. ẹ jẹ́ gbàdúrà ẹ̀yin ọmọ ọlọ́run many people could not talk they are not even bold of their Jesus because they are poor. Many doesn't want to, they don't want to hear your Jesus because they can see what is going on in your life. You want me to follow that your Jesus? Have I seen the goodness of Jesus in your life? Àwọn náà fẹ́ wo ògo Jésù tó wà lára wa. Wọ́n fẹ́ wo ẹwà Jésù tó ń rí láyé mi. Wọ́n fẹ́ wo ohun tí Jésù yẹn ti ṣe fún mi if I needed to if they needed to follow me. Ẹ jẹ́ àpè Jésù màmá, Olúwa bó o ti máa ń fi ọ̀rọ̀ dá wọn lọ́lá kí ẹnu wọn lè gbọ̀rọ̀ nínú ìhéré ẹni olúwa yọ̀ǹda rẹ̀ fún mi olúwa ní oṣù yìí oṣù ìbùkún ni mummy don't joke with him mo bẹ̀ yín hallelujah because one of the reasons why God must bless you is to reach out to the community to reach out to the needy to reach out to the work of God don't let us fake it there are some people tá a ti kó ìṣerere wọn mọ́ ti wá tá a bá dẹ̀ tí ìrójú ráyè gbọ́ ti wá tán how will you remember those people? ẹ jẹ́ àgbàdúrà màmá ẹ jẹ́ àgbàdúrà bàbá if you are blessed you will be bold to talk about Jesus if you are blessed you will be able to tell people that Jesus is sweet because they will have seen the sweetness in your life they will have seen the beauty of God in you. Aliku Adamasi Akatailia. Ẹni olúwa fún mi lọ́rọ̀ tó tó ṣiṣẹ́ ìránṣẹ́. Olúwa fún wa lọ́rọ̀ tó tó ṣe ìrere. Ẹ ní ọ̀sán. Bless my family, bless my husband, bless my children. rìn nínú ọ̀rọ̀ bí mo bá ti mọ òṣèré jẹ́ kí n tún mọ ọ̀rọ̀ láyé ẹ̀sọ́ bí ọ̀rọ̀. tiẹ̀ ọlọ́run ẹ̀mí lọ́kàn ọlọ́run bó ti máa ń bùkún wọn tí ẹ̀dá wo rẹ̀ pé how did I get here ah olúwa ẹ̀mí lọ́kàn ẹ̀pẹ̀ jẹ́. There is power in the world. There is power in the world. There is power in the world. Ọlọ́run jọ̀dá ẹ̀fẹ́ mi náà. Jọ̀dá ẹ̀fẹ́ mi náà. Jọ̀dá ẹ̀fẹ́ ọmọ mi a ò jésù olúwa wa ẹ pé jésù olúwa fi ọ̀rọ̀ bá àwọn ọmọ mi ṣe olúwa fi ọ̀rọ̀ bá gbogbo ọmọ tó ti inú mi ṣe lò mọ́mì oṣù yìí oṣù ìbùkún lolúwa pè fún wa oṣù ìbùkún lolúwa pè fún wa àdúrà yẹn náà dẹ̀ là ń tẹnumọ́ ẹyí àjọ tẹnumọ́ nínú oṣù yìí ẹ̀yin tẹ́ ń ṣàìsàn ó yá ẹ òwò ẹ̀yin tẹ́ ń ṣàìsàn mo ní ẹ gba ìwòsàn ẹ̀yin tẹ́ ẹ̀ láyọ̀ ó yẹ gba ayọ̀ ẹ̀yin tẹ́ ẹ̀ lọ́mọ ó yẹ gba ọmọ ẹ̀yin tẹ́ ẹ̀ níṣẹ́ ó yẹ gba iṣẹ́ ẹ̀yin tẹ́ ẹ̀ lómìnira ó yẹ gba òmìnira ẹ̀yin tẹ́ ẹ̀ ní ògo ó yẹ gba ògo tó ohun táyé ẹ̀yin ṣọ̀wọ́ ó yẹ gbẹ ohun tó máa mú ayọ̀ yín kú the people will call you a blessing. Receive it today. Receive it today. Receive it today. Receive it today. Receive it today. Ìlànà ẹ tún pè Jésù. Ah Olúwa jẹ́ ń bẹ̀rẹ̀ sí ní rìn nínú ọ̀rọ̀. Àti èmi ẹjọ́ ẹ gbàdúrà yìí. Ó lẹ́ni tó bá gba wòlíì ní wòlíì á jèrè wòlíì. Ọ̀pọ̀ òjèrè wòlíì torí pé àgbo ohun Ọlọ́run gbọ́ nínú ayé wòlíì. Ọ̀rọ̀ tí Ọlọ́run bá tẹnu wòlíì sọ fún wa, mọ́mì believe it and work with it oṣù yìí kì í ṣe oṣù téèyàn téèyàn kì í kì í wá iwájú ọlọ́run pẹ̀lú ọkàn tó pé tó bá lóun fẹ́ bùkún ó fẹ́ bùkún wa ni tó bá lóun fẹ́ bùkún ó túmọ̀ pé ó rí i pé lẹ́bù tó yẹ ká wà kọ́ la wà mú mi ẹ pé jésù ah fi àánú gbé mi wọ ìpele táyà ti máa wò mí lókè ọlọ́run mo ti pẹ́ mo ti pẹ́ jù nísàlẹ̀ ilé mi ti pẹ́ jù nísàlẹ̀ mọ́mì wọ́n máa ẹni ìsàlẹ̀ rẹ ni wọ́n máa ń wẹwó sáwọn ẹni ìsàlẹ̀ ni wọ́n máa ń rí àwọn ẹni ìsàlẹ̀ fínni ẹni olúwa mo ti pẹ́ jù nílẹ̀ olúwa fàánú gbé sókè ó gbogbo tó pa ẹ́ lẹ́kún dòní. everything I make you wait till today. lórúkọ Jésù kò ní ilé ó máa pa ẹ́ lẹ́rìn ohun gbogbo tó pa ẹ́ lẹ́kún dòní. everything I made you win till today. lórí ọmọ upon your children. lórí aya upon your wife. lórí àgọ́ ara rẹ. upon your body. lórúkọ jẹ́. in the name of Jesus. òpin dé sọ. Kí n tó gbàdúrà. Before we pray. Mo máa sọ kiri kan. Our father always say a thing. This life is wicked. Ayé ìbúrò. This life is unfair. Ayé yóò wù kò dọ́gba. Life will not give you what you desire. Ayé ò fún wa ní ohun tó yẹ wá. It will only give you what you demand. Yóò fún wa ní ohun tí a bá béèrè ah, fún. Ah! Ó yá gba ìwòsàn. Gba ìwòsàn. Gba ìwòsàn. Gba ìwòsàn. Gbogbo tó ń bẹ lára rẹ tó fi ṣàìsàn. Everything in your body making you to be sick. Gbọ́ mi sà Kenneth Copeland sọ pé. Kenneth Copeland said. Your body it is the will of God for you to be healed. Ìpinnu Ọlọ́run ní ìwòsàn ìwòsàn. láìsí ìwòsàn o ò lè jẹun ọmọ. without healing you cannot eat the fruits of your labour. láìsí ìwòsàn o ò lè jèrè iṣẹ́. without healing you cannot enjoy your work. láìsí ìwòsàn o ò lè rìn jìnnà. without healing you cannot go far. ah ẹnìkan kò ṣàmì. someone to say amen. àgọ́ èmi àti ẹ̀ ò ní daṣẹ́lẹ̀. àgọ́ ara wa ò ní daṣẹ́lẹ̀. àgọ́ ara wa ò ní daṣẹ́lẹ̀. àgọ́ ara wa ò ní daṣẹ́lẹ̀. àwa abiyamọ àní gbọ́mọ sí. Oh, ọmọ ni yóò jogún o ìbéèrè tí mo rà. ọba ní òdòkú o iṣẹ́ ọwọ́ mi. ebi alẹ́ ò ní pa wá. ebi òwúrọ̀ ò pa wá ebi ọ̀sán ò ní pa wá a ní fojú sunkún ọmọ a ní gba lẹ́tà ìbàmọ́ a ní kọ lẹ́tà ìbàmọ́ orí wa ò ní burú ìṣẹ̀dá wa ò ní gbà ọkàn wa máa bá a ó rí tajé mo lá ó rí tajé ṣe bẹ́ẹ̀ lolúwa wí. ayẹrẹ bó kọ òsìkè tàbí. mọ́mì. mọ́mì. the little estimate we put on prayer. estimate kékeré tàbá fi sórí àdúrà. is the evidence from the little time we give to it. ó jẹ́ àkókò kékeré tí a fi gbà ní. tó o bá fún àdúrà ní àkókò. if you give prayer time. gbọ́ mi sà. hear me sir. a ṣiṣẹ́ tó pọ̀. it will do my thing works for you. mọ́mì. Mommy. E.M. Bonds ló sọ bẹ́ẹ̀. E.M. Bonds said that. Mommy and daddy. Mommy and daddy. Satan does not care how many people read about prayer. Èso fẹ́ mọ iye àwọn tó kà nípa àdúrà. If only he can keep them from praying. Tó bá lè dá wọn tó láti gbàdúrà. Satan does not care how many people read about prayer. Fẹ́ mọ iye àwọn tó ń kà nípa àdúrà. Ẹ pé Jésù. Kọ́ ní ọ̀dọ̀ láwọn. Ah iná ìsọjí àdúrà. Fire and fire prayer. Ó yẹ wọnú mi lọ. Ẹ̀rọ mi. Ó iná ìsọjí àdúrà. Fire and fire prayer. Wọnú mi. Ẹ̀rọ mi. Zion a time of breakthrough. àkókò ìsọjí náà ni àkókò ìṣe. time of revival is time of possessing your possession. àkókò ìsọjí náà ni àkókò kí a gba ohun tí a fẹ́. if you are not revived. tí a bá ní ìsọjí. you can place a demand for what belongs to you. a lè fi gègé sí tí ó if you are not revived. oh, ní ìsọjí. o ò ní lé kó padà. you will not chase it and claim it and recover if it. if you are revived. if taba you were revived. iná máa wà nínú egungun ẹ. fire will be in your bone. iná wà ń bẹ̀. fire will be there. ẹ pé jésù. God name of the lord. ti iná ìsọjí bọ́ nínú egungun mi. let the fire rise from the bone. Yẹ́lẹ̀ Yes lord. All these are wòlíì tó ń wá All these prophets you are looking for. They don't have your time. Wọ́n ní àkókò wa. Màkà lẹ́bùrọ̀dì àkàpàlẹ̀. wọ́n fẹ́ lò ẹni. they just want to use you. àní kò pé jésù. call the name of the ah, lord. olúwa ti iná ìsọjí àdúrà bọ́nú mi. your place is right out baba into me. ẹ sọ di àná. Let me tell you. Dope ẹ̀mí inú ẹ̀ ò bá jí. if the spirit of you is not awakened. o ní o ọrẹ ò lè jí. wealth cannot be awakened. do you know what they call understanding. ohun tí wọ́n pè ní òye. you are standing on something. à ń bẹ́ẹ̀ dúró lábẹ́ nǹkan that you don't know. tí ẹ wọ̀. ohun tó dúró dé ló pè understanding. what you standing under is what they call understanding. ẹ pe orúkọ jésù. call name of the lord. certificate is limited. ìwé oníbití ó lè dé. but revival is not limited. ìgbọ́n ìsọjí gbogbo ló lè dé. once you have finished your first degree. ṣé wàá ti parí first degree. or your diploma. or diploma. tó o bá ní ìsọjí. if you have a revival. you can become anything. ẹ lè di ohunkóhun ẹ wo àwọn high school yìí. look at the high school children here. tí ìsọjí bá balẹ̀ high school wọn. if revival come upon their high school. high school ń bí ni diploma nigeria. high school here is diploma in nigeria. ẹ pe orúkọ jésù. call the name of the lord. ẹ gbàdúrà. pray ẹ gbàdúrà. pray tínú ìsọjí bá wà nù. if there is a revival fire in you. wọ́n níbẹ̀ kó tó wẹ̀ ẹ pe orúkọ jésù níbi tó o dé yẹn ọlọ́run má jẹ̀mọ́ oh ah! ní rẹ̀ nà kàtúrì àkàtà jẹ́ kí ohun gbogbo tó wà nù mí sọjí. understanding you are standing on something. àǹdó lábẹ́ nǹkankan ni. mo sọ fún yín. afárasodọ. greatness is buried on the floor. ìṣeré wà nílẹ̀ nílẹ̀. gold wà nílẹ̀. gold is on the floor. kì í sórí ìlẹ́lẹ̀ o. no on the floor. inú ìlẹ́lẹ̀. in the ground. fàdákà wà nù lẹ́lẹ̀. silver is in the ground. wúrà wà nù lẹ́lẹ̀. gold is in the ground. bákan náà. so also. inú ẹ̀ lògo yẹn wà. that gold is inside of you. Oh. o ti lóyún tipẹ́tipẹ́. you have been pregnant of that glory a long time. ọdún o fẹ́ bí. you want to give birth to a. ọmọ ẹlòmíì ti wo eyín nú. some people's children have already given birth in the womb. the earnest expectation of the whole creation. the earnest expectation of the whole creation. for the manifestation of the God. tó ń dúró fún ìfarahàn ọmọ ọlọ́run. if you wait without taking step you will be wasted. tí a bá dúró láìpẹ́ ìgbésẹ̀ a ó fi wá ṣòfò. if you are waiting for the day you are God he say say ọmọ mi ooo. láti dúró sí ọlọ́run á ọmọ mi. ọlọ́run ní gbọ́. you will not hear it. think it move. ẹ̀rọ kẹ̀sì gbé ìgbésẹ̀. àwọn bílọ́ní ẹ̀ wọ́n lọ́hùn. bílọ́ní àti onogo. wọ́n kàn ronú wọ́n dẹ̀ gbé ìgbésẹ̀. they just think and take step. wọ́n dẹ̀ wá fún ọmọ ọlọ́run query. and they are not giving you the child of God query. is an abuse to the kingdom. is an abuse to the kingdom. lebrokus ẹgbẹ́ ọ̀rọ̀ olúwa màmá. hear the voice of the lord. ìbápàdé ẹyọ kan. the one visitation. tẹ máa kọ́ fún million. and you call million. lórúkọ jésù ó yẹ gbà. ẹ ẹ ẹ ẹ ẹ àṣẹ ni. It's a command. làálà ojoojúmọ́ àsọfún amen. àsọfún amen. àsọfún amen. bẹ́ẹ̀ni. Yes. Olúwa wípé. The Lord said. Iṣẹ́ abiyamọ tẹ̀ ń ṣe. The work of the mother you are doing. Thirty one dollar kan náà máa fi san. You know thirty one dollar. Òun lòun máa sílẹ̀. God will put it. Ohun téèyàn ní. What one half. Tẹ máa fi kọ́ school lọ́fẹ̀ẹ́. That you bring school for free. Ilé mọ́kùnrin ma. Oh, tẹ máa kọ́ home health lọ́fẹ̀ẹ́. You Tẹ máa kọ́ ah! rehabilitation center lọ́fẹ̀ẹ́. Rehabilitation center. Lórúkọ Jésù kò yẹ gbà pe jésù. God name of the Lord. olúwa dá ilé ìsọjí. Lord dá ilé ìsọjí. ilé ìsọjí àdúrà. Lord prayer. ó wo téèyàn bá kọ́ débi. when first of first get here. ọ̀pá àdúrà lè ṣùgbọ́n kan gbà. the devil first take your staff of prayer away. wàá máa sọ òyìnbó. you na be speaking English. wàá máa sọ iye tó kà. you be speaking your grammar. nonsense ẹ pè jésù. call him of the lord. Ah, iná iná sọmídì sọmídì sọmídì sọmídì sọmídì sọmídì sọmídì ó yẹ dúró. Jésù orúkọ Jésù iná bóyá sọ méjì sọ méjì bóyá sọ méjì iná bóyá sọ méjì. Jésù olúwa wa sọ méjì sọ méjì o káráyé má ta mí lọ́fà sọ méjì bàbá. Sọ méjì. Para llevar mo fẹ́ kó gbà. mọ́mí i want you to pray. ọkùnrin yìí sọ̀rọ̀ kan. a said one day. only when a christian shun fellowship with other christian. tí kristẹni ò bá fẹ́ ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn kristẹni tó kù. that is if they didn't go to church. tí wọn bá lọ sí ilé ìjọsìn. devil smile. èso arẹ́rìn. when a christian stop studying the bible. nígbà tí kristẹni bá dẹ́kun láti ka bíbélì. devil laugh. èso arẹ́rìn. when a christian stop fellowship. nígbà tí kristẹni bá dẹ́kun láti máa ní fellowship. devil smile. èsùn arẹ́rìn. when Christian stop studying bible. nígbà tí kristẹni bá dẹ́kun láti máa ka bíbélì. devil laugh. èsùn arẹ́rìn. makada barika. but when Christian stop praying. ṣùgbọ́n kí kristẹni bá dẹ́kun àdúrà. devil shout for joy. èsùn àjọ. He shout for joy. Yóò ké fún ayọ̀. He shout for joy. Yóò ké ayọ̀. Mọ́mi pray. Mama ẹ gbàdúrà. Kàtílíà dà kàpúrìà. Da iná àdúrà sínú mi. Revive prayer fire prayer mi. Tí n bá ń sùn kí n máa ìsọjí àdúrà. Revive our prayer. Ìsọjí àdúrà. Lójú oorun. Lójú ayé. Àdúrà ò gbọ́dọ̀ jẹ́ bọ́dì fún mi. Ó yà àdúrà. jésù olúwa wa ẹ pé orúkọ jésù mo fẹ́ kó pé ọbẹ̀ ayọ̀ onísọjí òkè ìrúpa náà. the steel of a fire prayerful person never have go ẹ má gbàgbé o. do not forget. a tún máa gbá wákàtí méjì láàárọ̀ yìí. we pray láàárọ̀ la. two two hours tomorrow morning. yóò dáa fún. tàbí wẹ́rẹ́ tó. ẹ̀yin náà kọ́kọ́ bẹ̀rẹ̀ bàbá ẹ gbọ́ mi ẹgbà. you pray. five to six. five to six. máa gbé. my father will come six in. six to seven. six to seven. àlàyé aládùúrà máa ń dá. the life of a prayer for is always go. mi ò ní pẹ́ lálẹ́. shall not tarry long tonight. ẹ pé orúkọ jésù. God name of the Lord. ọlọ́run. oh God. ọlọ́run. oh God. wọ agbá dá agbádá àdúrà fún mi. yẹ wọ́n ní garment of prayer. ṣé o mọ̀ pé oṣù ọ̀rọ̀ lélẹ̀. you know this is a month of wealth. ṣùgbọ́n tó o bá lè gbàdúrà. but if you cannot pray. tó o bá dìde wà jábọ̀. if you rise you fall. àwọn wòlíì kan fi ẹ jẹun ni. mary bá a fẹ́ta lọ́dún you to eat. ìwọ nìkan ló ní wòlíì mẹ́jọ. you are the only one that has eight prophets. ó yẹ kó o mọ̀ pé lóun wà níbí. you should know God is here. ọdún yìí ló pọ́dún kẹwàá tí mo dá Amẹ́ríkà. this is the third year before I came here. mo máa celebrate ẹnu fẹ́ báyìí. bàbá o ṣe bí ṣe bí invite ẹ. sọ ní àdé ló máa wá kọrin. Amen. Sàmì jàre. Amen. Sọ̀ní àdé. Sọ̀ní Ló máa wá kọ́ni. Orí pé látọdún mẹ́wàá yẹn mi ò sìnkú ẹnìkan. Ó tọ́pẹ́. Ah. Ó màmá tọ́pẹ́ o. sọpẹ́. àdúrà yìí pẹ̀lú ẹ sọ di àdúrà. ìkolo ẹ̀mí àdúrà mi ìkolo ẹ̀mí àdúrà mi ìkolo ẹ̀mí àdúrà mi olè dà padà olè dà padà olè dà padà jésù dà padà ìkolo ẹ̀mí àdúrà mi olè dà padà olè dà padà jésù dà padà ìkolo ẹ̀mí àdúrà mi. jésù olúwa wa to be too busy. láti wà busy jù. with your work. pẹ̀lú iṣẹ́ wa. or let me say to be too busy to commune with God. láti wà too busy láti ní ìbáṣepọ̀ pẹ̀lú ọlọ́run. is the highway to backsliding. òun náà ní ọ̀nà láti yẹsẹ̀. when you are too busy to commune with God. tí ọba ti ní iṣẹ́ tó ń ṣe jù láti fi bẹ́ iṣẹ́ ọba ọlọ́run sọ̀rọ̀. communication with God means prayer. ìbánisọ̀rọ̀ pẹ̀lú ọlọ́run ó túbọ̀ sí àdúrà. when you are too busy to commune with God. tí ọba ti wà busy láti gbàdúrà is highway to backsliding. ọ̀nà sí ìṣubú ni. iná máa kà sàtà kàbàràkà. ẹ jẹ́ pé jésù. God name of the Lord. ìṣẹ́jú kan ló kù. ẹ pé o. kọ́ọ̀lì. ọlọ́run má jẹ̀mú. o oh God. ọlọ́run tó dá ayé. God that created the earth. ọlọ́run tó dá ọ̀run. God that created the heaven. tó dá òkè. that created the earth. máa rere bó kò sàtà ní bradiya